kí n yẹ alágẹ̀bí ti bá wo kamadu ah, kí ló ṣe. mo bísí ṣe mo gbàgé kalẹ̀ mo fẹ́ fi ṣàlùwàlà ó dẹ̀ ní kí n gbé fún ẹ sódẹ̀ mọ́ kẹ́mi ni màá líìdì fún un nísìn. ẹ kí àyè bọ̀ wá. ṣé o mọ̀ fà falẹ̀ mi ni. ẹ ti kiri wa kí wọ́n fẹ́ kẹ́mi àpá wa àfọ orí burúkú fẹ́ kẹ́mi àtàpá. àfọ orí burúkú ṣé mo ń ṣẹgbẹ́ ẹ ni. ṣé o mọ èjì mi ni ṣé mi mọ èjì ẹ kàbáàdì. ẹ ṣé o mọ èjì. ṣé o mọ èjì tèmi ni. ẹ ṣe ìwọ mọ èjì. ẹ ṣé mo ṣẹgbẹ́ ẹ ni ṣé o mọ èjì tèmi ni. Ah, jọba mi ni àwọn bẹ́ẹ̀ yàwó ìdílé lẹ́jọ́ ló fi lẹ́jọ́ mi ni tí o dẹ̀ mọ káfa ah, ni mi ṣe ṣe ṣe mi ṣe ọmọ èjì tèmi ni ṣe ìwọ ọmọ èjì mi ni kábẹ́ ṣe ọmọ èjì mi ni ah ṣe ọmọ èjì mi ni tó dẹ̀ gbàgbé mọ́ mi wọ́n ọmọ èjì mi ni ah ọ̀rẹ́ ọdún sí yàrá ni mi o fẹ́ gba tàbá tí a dá